ẹ wò e, èmi ò ṣe kábíyèsí o Johnson àfùwàpẹ́ lórúkọ tèmi and I'm on my way to the New Jersey for my master's degree at the university. a ti sọ fún àwọn ọba tó kù pé ìkankan nù wọn ò ní í jọba. mo wà lájọ́ òsín ó jẹ́ kí n níyì orí bẹ́ni tí òun ló táyé ti bàjẹ́ òun náà ní wúlò tiẹ̀. Ifá ní ọ̀kan ọ̀yẹ́ ló ba lásìkò tá a wà yìí. wọ́n ní ọwọ́ jẹ sàárà ọlọ́jọ́ wọnú epo wọn ni òun wà àbíyọ̀. èmi náà kò gbádùn bá a bá gbádùn èmi náà gbádùn èmi náà gbádùn onírọ̀ òsì.